الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن جندب بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح في جماعة فهو في ذمة الله فلا يطلبنكم الله من ذمته بشيء فإنه من يطلبه من ذمته بشيء يدركه ثم يقبه على وجهه في النار أخرجه مسلم lórí ọ̀rọ̀ bọ́lọ́ǹtì mójútó àwọn tí ń bá ń ṣe tiẹ̀ hadithi tá a kà lánàá àyà tá kà kó kan hadithi yìí méjèèjì náà lọ tọ́ka rẹ̀ àlùfáà ní Jundub ibn Abdullah làwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọmọ sábà sàlékún ìyọnu rẹ̀ fún gbogbo wọn. ó lè mìíràn gbọ́ tóbi ṣe ọlọ́run kìkì àtọ̀là ọlọ́run ọmọ bá a sọ báyìí fún wa pé man salla fi jama'a gbogbo ọba dìde láàárọ̀ ọlọ́ọ̀ kí àṣùbà ní jama'a ọlọ́run ti ṣe rán ọ̀fun gbogbo àwàtà wa mọ́sálásí àpò oríire o gbogbo ibi tó ń kálukú ti kí wọn àṣùbánjàmá mọ́sálásí àti wọn kó oríire o gbogbo mọ́sálásí wọn bá lọ ọlọ́ kí wọn jàmá yàtọ̀ fún pọ̀ mú ọ̀ràn àyànfẹ́ tó gbọdọ̀ má ṣe ní gẹ́gẹ́ bí mùsùlùmí àṣàǹfààní ńláńlá tó ń bẹ́ẹ̀ ń gbé kéèyàn jí láàárọ̀ kọlọ̀ kí wọn jàmá mọ́sálásí ànábì ní gbogbo ẹni ọba kírun àṣùbà níjàmá wa huwa fi zimmatillah ti wà lábẹ́ ààbò lábẹ́ ẹ̀ṣọ́ lábẹ́ ìmójútó lábẹ́ ìbéèrè ọlọ́run ọlọ́run ló kù tí ọmọ ṣúgbà rẹ̀ o ilẹ̀ ẹjọ́ ní èṣù. fala yatlubannakum Allahu min zimmatihi bi shay' kọ́dà ànábì fi kún pé ṣé gbogbo ẹni tí fẹ́ nírú ẹni báyìí la lọ́ọ́ mọ̀ o under protection ọlọ́run lọ́wọ́ ẹ̀mẹ́jọ ọlọ́run ọwọ́ ayé ẹ̀mẹ́jọ ọlọ́run ó lé yín nípa nǹkan kan tọ́ba lọ ń pa àti ń bẹ lábẹ́ ààbò lábẹ́ àmójútó rẹ̀ torí ẹni ọlọ́run bá wá tọ́ba lé òdòrí kùrù ọba o ẹnìkan ò lè sá mọ́ lọ bàbá wa bá a tán kọ́ bàbá bá a tán kọ́ ń mọ ẹkú buhu aláwọ̀ jìhì ìdènà pẹ̀lú ó lè jẹ ntọ́lọ́wọ́ torí ẹ̀ ní wọ́n wọ́ wọn dojú ẹ̀ kó lè wọ́n náà nánu. gbẹ̀ntì ń bá ní ẹni tí ó bá fẹ́ ní ẹni tí ń kírun àṣùbà ní ìjàmbá ẹ̀dá ẹ̀rọ àǹfààní ńláńlá tí ọmọ mùsùlùmí ọmọ yọwọ àtẹ́tí aago méje gbogbo pé aago mẹ́jọ ní ọwọ́ sí aago méje àbọ̀ ọ̀kan mọ̀ pé èèyàn àtẹ́tí aago fún ìwọ̀n àṣùbà àdánwò ńláńlá ni ìsọ orí pọ́pọ̀ nìyẹn gbogbo ọ̀run náà lèèyàn gbọ́dọ̀ máa kí ń gbà máa àwọn lọ́n tún máa máa fẹ́ṣì àwòrè ń bẹ fún èèyàn máa lọ tásù bá ń jẹ̀mà. tọ́ ìgbẹ̀yìn ọlọ́run ti fi rọ̀ lọ́rùn tí ò tún ní jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn mọ́ ọlọ́mọgbèjì wa o. gbogbo àwọn tí ó ti rọ̀ lọ́rùn lẹ́yìn náà gbọ́ yìí o máa gbìyànjú ọmọ lọ tásù bá ń tànàbí bá sì wí jàmá ẹ má jà tanra wa o nbola àti kí jàmá mọ́sálásí ni o ní ọmọ wa kí wọ́n ti ní jàmá wàá jí ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ rẹ̀ nílẹ̀ tó jàmá kọrùn ẹ̀rí bọ́lá nàbí bá ní jàmá ìtumọ̀ rẹ̀ ni pé èyí téèyàn jáde tọ́lọ̀ kí n bo tọ́lọ̀ kí mọ́sálásí ẹ̀rá kan já máa gbìyànjú mọ́jà máa sọ àwọn orè yìí àwọn ọ̀nà tọ́lọ̀ ń gbà sọ̀yàn ní ńgbà tá a mọ̀ mọ́ lódì gbọ́ngàlùkù ń wá sọ síbi tí ò sí tẹsẹ̀ máa wá wá kẹ́nìkan di kíní kan fún ọ nìkan máa parọ́ kan fún ọ nígbà tó fi ibi tí sọ pàtàkì sọ tọ́lọ́run tó le tó ju ẹ̀wù orin lọ gbogbo àwọn ọ̀nà téèyàn gbà ara mójútó ààbò ìsọ ọlọ́run ló ti pàtì yìí níbi òun ló ti kásù bá ń jẹ mọ́ àfàgò tí ó gbé lọ bí iṣẹ́ àfàgò tí ó jí lọ bí ọjà rẹ̀ ìwà mọ́sáàsà tún ṣe gbogbo wa o. wasalli allahumma wasallim wa barik ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi wa iyyakum.